أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبعوا ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọba tí kò sí ọba tó dàbí ẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tẹ́kọ̀ọ́ náà ní darí ètò gbogbo àwọn ẹ̀dá gbogbo àlámàrí ọ̀rọ̀ wa nígbèsè ayé wa tá a wà yìí àti bátabátá bá tún kò nígbèsè ayé yìí náà ọwọ́ ọlọ́run ọba yìí náà lọ́wà àti ọpẹ́ wa tọ́sí àwa ọlọ́run ọba nínú ọlá rẹ̀ àti fífẹ́ rẹ̀ ó ní kí àwọn ọmọ jẹ́ mùsùlùmí ó tún wá ní káwà lẹ́yìn ọmọlẹ́yìn súnà kí anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn eléyìí ni orí ńláńlá kí ọlọ́run bá máa ṣe fún ẹni ọba wù léyìí kẹ́ pé ní ọgbọ́n agbára àbí mo ní dúkìá mo nípò kí ọ̀ràn án àwọn táwọn bára wa nínú ipò ńláńlá yìí ọ̀rọ̀ yẹn ni ká máa ṣe pé fún ọlọ́run bá ní gbogbo ìgbà ọlọ́run bá dá ọpẹ́ fún ẹ gẹ́gẹ́ bó ti tọ́ sí ká dá ọpẹ́ fún ẹni bàbá ṣe dá ọmọdé kò mọ́sà fi àánú rẹ̀ àti ògo rẹ̀ kò fi gbà lọ́wọ́ wa kó wá ṣe àlékún oore fún wa lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí o ti ṣe àdéhùn pé tá a bá dúpẹ́ ọ máa ṣàlékún oore fún wa nínú ọpẹ́ kí tó tún fa ìdí ọpẹ́ wa bákan náà òun náà ni ìjókòó tí a ṣe gbẹ̀yìn bí yìí à ń pé Ramadan wà níwájú wa. Ni à ń bẹ lọ́wọ́ bá dùkú kọ́lọ́ jẹ́ kí Ramadan náà kọ́ bá wa alhamdulillah Ramadan náà wá bá wa pẹ̀lú àlàáfíà àti ìfọkànbalẹ̀ ọlọ́sì yọ̀ọ̀dá fún wa ká gba àwọn Ramadan náà pẹ̀lú àlàáfíà àti ìfọkànbalẹ̀ àti àlékún ẹ̀sìn àti àlékún yímánì kọ́lọ́n kó gbà fún wa lẹ́sìn Ele náà orí ńláńlá ni tí ó yẹ ká dúpẹ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí ẹ̀ ó fi yọ̀dá fún wa ó fi wá sínú àwọn kí ọsọdún Ramadan náà kí a ti fi wá wà nínú oṣù Shawwal kí ó kù díẹ̀ kí ó parí báyìí Ọlọ́run wà dúpẹ́ fún ẹ o lórí àwọn oore wọ̀nyí èyí tá a lè kà tán ọba o gbogbo àwọn ìbádàtọ̀ yọ̀dá fún wa pé ká sínú Ramadan yàtọ̀ sàgbà lẹ́sìn fún Ọlọ́run ọba ọlọ́run jẹ́ wá sí ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé àwọn ẹni ṣáájú wa nú àwọn àlùfáà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ fún wa Ramadan yẹn jáde nu wọn gbà kan oṣù mẹ́fà síwájú ká tó mú àwẹ̀ Ramadan gbogbo àwọn ọmọ bẹ̀rẹ̀ wọn bá ike Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan ọlọ́run o rọmọdánà kì ń bọ̀ yìí dákun jẹ́ bá wa láyé wọ́n máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ torí pé oore kí ń bẹ̀rẹ̀ rọmọdán àti kí ọlọ́run tabakí wọ́n gba rọmọdán wọ́n tún wá máa bẹ lọ́hùn wọ́n tún máa dúpẹ́ fọlọ́hùn ọba wọ́n sì máa bẹ lọ́hùn lẹ́yìn rọmọdán kìkì di oṣù mẹ́fà ikú ọlọ́run dákun àti gba rọmọdán kí a ṣe yìí gbà lọ́wọ́ wa àti gbogbo àwọn ẹ̀sìn tá a ṣe ń bẹ̀ dákun má dàlú wa láyà eléyìí ni ẹ̀kọ́ tí adikọ́látọ̀dọ̀ àwọn aṣáájú wa dáadáa nínú Islam ọdún dàpọ̀ à ń bẹ̀ Ramadan kí a sí lọ yìí dàpọ̀ sàgbà lọ́wọ́ wa o ọdún kan gba alẹ́ sùn fún wa o so ìyẹn mọ̀ yáàbí mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kẹ́ ń gbọ́ wa Ramadan àti ẹ̀kọ́ Ramadan ẹ má jẹ́ ká gbàgbé ẹ̀ nígbà kan ká máa kíyèsí wa wa ká máa kíyèsí ṣe sí wa. ká máa kíyèsí gbogbo nǹkan tá ń ṣe ǹjẹ́ ó ṣe déédéé pẹ̀lú ẹ̀kọ́ tá a kọ́ ní Ramadan akọ́bẹ̀rẹ̀ ọlọ́run akọ́ ìfẹ́ràn ara ẹni akọ́ ìmọ̀ àsìkò akọ́ ìmọ̀ ako àánú akọ́ ara sí ẹ̀sìn akọ́ ìmọ̀ fi ọkàn sí ẹ̀sìn Kasi ẹ̀sìn nítorí tọ́lọ́wọ́n ọba nìkan ṣoṣo subhanahu wa ta'ala ẹ̀kọ́ kọ́ ọmọ ramadan ta kọ́ ààbò ti ṣe sọ̀pọ̀lọpọ̀ fún wa sọ̀lẹ́yìn ramadan yìí ká máa kíyèsí ara wa ká máa gbéra wa sórí òṣùwọ̀n ramadan yìí tí a bá ti ń wà lórí ẹ̀kọ́ yìí kí ká máa dúpẹ́ fọlọ́n pé ní àwa ń lo àwọn tọ́lọ̀ ń gba ramadan wọn àmọ́ ògbà tí mùsùlùmí tó bá ti pa ẹ̀kọ́ ramadan kì kẹ́kẹ́ tó bá ti kó ọ̀nà ramadan òun náà ti kó ọ̀nà ẹ̀kọ́ ramadan nìyẹn ìbẹ̀rù ọlọ́run tọ́lọ́ lóhun torí ẹ̀ pé ká gbà ọ̀run dáàn sòkòsí bẹ̀rù ọlọ́run yẹn fún àwọn afáwa ní àmì ńlá ńlá nìyẹn wípé ní ọlọ́run ọgbà ọ̀run dáàn àjọ gbà kọ́lọ̀kọ́ là wọ́n ń bẹ ọlọ́run wa tóbi délé yìí àwọn fẹlẹ́ yìí tó ń ṣe àlékún ìkíra wa fún ti ọdún Ramadan ọlọ́run jẹ́ asọ́pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọlọ́lá ilaha illallah sọlẹ́yìn eléyìí abá àwọn ọmọ ya wa tí wọ́n ń ṣe àwọn ètò wọ̀nyí abáyédíkọ́ fún ọlọ́run ọba ọlọ́run níjẹ́ ọ̀rẹ́ yìí àwọn ìmáàmù wa ní mọ́sálásì yìí àṣegbà àwọn jàmá gbogbo àwọn jàmá mọ́sálásì wọn bí kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa kí àwọn ìjòkó ìdánilẹ́kọ̀ọ́ yìí fi ń wáyé ọlọ́run sọ̀gbọ́ alẹ́ sàn dáadáa ọlọ́run nídùn wọn rẹ̀ èyí ká máa ṣera wa létí ká máa tan ìmọ́lẹ̀ islam fúnra wa ẹni tó máa bá fẹ́ yóò máa rí mú nínú ìmọ́lẹ̀ náà ọlọ́run kọ́kọ́ àwọn kúndà wọn kí yóò máa rí ìmọ́lẹ̀ islam jésù máa tẹ̀lé ọlọ́lá ilaha illallah ọlọ́ọ̀kan sọ ọlọ́run ọba gbogbo àwọn àlùfáà wa dáadáa nínú islam tí wọ́n ti lọ àwọn òbí wa gbogbo àwọn tí ajẹgbèsè káfàdúrà fún àmì lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́run kó bá wa ṣe àlékún dáadáa fún wa àwọn tí wọ́n wà láyé àwọn tí bọ́sọ̀lì kìámà ọlọ́run kó bá ṣe dáadáa fún wa ọ̀rọ̀ la ilaha illallah bọ̀ wọn náà ta kù náà ọlọ́run jẹ́ àní àyà àtúbọ̀tán dáadáa gẹ́gẹ́ bí àwọn yorùbá sì máa ń sọ fún ní ìbẹ̀rẹ̀ ó ṣe ń fẹ́ àtẹni tó bá ṣe dé ìparí àǹbẹ̀lẹ́ wọn bá subhanahu wa ta'ala gbogbo gbìyànjú wa nínú ẹ̀sùn nínú ìsùn hàn ọlọ́run bá dákọ̀ jẹ́ ká ṣe é ká fi pàdé èrè ọlọ́run ọba kó o sì gbà fún wa kó o yọ́nú sí fún wa ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ kí àwọn wá tẹkùn sàṣe fún wọn lọ́wọ́ kó o sì wá lọ́mọlẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam táwọn ojú kan sallallahu alayhi wa sallam jẹ́ àlùkìyàmà táwọn sì kan rẹ̀ lọ́wọ́ bá náà ní ìjọ àlùkìyàmà kébọ̀ èsì àdéhùn fún àwọn ẹni alhamdulilayi adúgbò fún ọlọ́wọ́ ah, adúgbò fún ọlọ́wọ́ lẹ́ẹ̀kan sí ṣé o tún ní kí ìjókòó yìí tún wáyé ìjókòó tí àwọn ń ṣe ní dèdè ọjọ́ òní asúlàsà ọjọ́ àtàlátà asúlàsà tòkìlá tí a máa ń kà fún wa wá òun náà ní kíra kìtàbù tawhid pẹ̀lú àlàyé rẹ̀ tí wọ́n ń pè ní fatihul majid kíra kí n sọ fún wa nípa tawhid ẹ̀kọ́ tó ga jù tó yẹ kí mùsùlùmí ó fi gbogbo àsìkò rẹ̀ lẹ̀ kọ́mọ ń pa rẹ̀ nígbèsí ayé ẹ̀ òun náà ni ẹ̀kọ́ nípa tawhid ìmọ̀lọ́run lọ́kan ṣoṣo subhanahu wa ta'ala ìmọ̀ nípa tawhid ìmọ̀tọ́ gbọ̀ngbọ́n ni ó yìí ṣe pàtàkì ó sì fẹjú tó yẹ kí àwa mùsùlùmí ká máa fi ààyè rẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti máa wádìí tawhid yìí torí nǹkan kan kọ́ torí pé orí ẹ̀ náà la mọ ìsìláàmù wa lórí ẹ̀ tọ́lọ́ bá ṣe ní kọ́ da títà òhìdì bá da tó ṣe déédéé bọ́lọ̀ ti fẹ́ ó ṣe déédéé bá níbi sallallahu alaihi wasallam bó ti jésẹ̀ rẹ̀ fún wa kí àwọn sàábẹ́ lò ó lójú ẹ̀ kí wọ́n lò ó lẹ́yìn ẹ̀ àti àwọn àfáà wa dáadáa tọ́lọ́ ṣe déédéé ẹ̀ nígbà yìí ni mùsùlùmí yóò tó máa fọkàn pé ní ìrun tó ń kí ni ààwẹ̀ tó ń gbà ni àti gbogbo àwọn iṣẹ́ ìbádàmì mọ́yàn lára bóyá pẹ̀lú àìmọ̀kan ni àbí pẹ̀lú ìsorí kunkun àbí torí ìfẹ́ ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí tawhidi bá ti bàjẹ́ tí àwọn bá ní tawhidi tó dáa kẹ́ẹ́ bá lọ́n ṣe fẹ́ gbogbo wàhálà tó kéyìn ó ṣe látàrí ẹ̀sìn so ọjà lásán ni òfo ni ọlọ́run mi yá pàdánù ọlọ́run mi yá jásòfo ọ̀rọ̀ la ilaha ní àwọn ìjòkó tó lọ ní ọjọ́ òní bí àlàyé kíra yìí a ti bẹ̀rẹ̀ kíra yìí fún wa tá a ti ń kà bọ̀ a ti ka báàbù àkọ́kọ́ wọ́n dàgbà ti parí ẹ̀ ní ìjòkó tó lọ yẹn báàbù kí àfáàfin ẹ̀ ní fadlu tawhid wa ma yukaffiru min az-zunub wọ́n láti ń bẹ fún tawhid àti bí tàwíìdì ṣe máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹni tó bá ní kó ní tàwíìdì dáadáa ẹ̀kọ́ tí a kà gbẹ̀yìn ní abẹ́ báàbù yìí kí a kà fi rárá wa létí níwọ̀nba ká tó bọ́ sí báàbù mi tá ní alẹ́ insha Allah òun náà ni àwọn afáwa mú hadith tó ń sọ fún wa nípa ọlá tí ń bẹ fún tawhid tí ah, anabi sallallahu alayhi wa sallam tó ń sọ lábẹ́ hadith yẹn pé ní bí injali kiyama àbí bóyá nígbà tí anabi sallallahu alayhi wa sallam ṣe Isra wal Miraj ó ní wọ́n fi àwọn ìjọ hàn ún lóríṣiríṣi anabi ah, mi náà anabi tó ti lọ. ẹnìkan péré lọ́wọ́ pẹ̀lú ẹ̀ nígbà tó ń rí kí ń bọ̀ ànábì míì èèyàn méjì péré ànábì míì èèyàn mẹ́ta péré sọ ànábì sàlàyé àwọn ilé títí tó fi wá dé orí ìjọ sallallahu alayhi wa sallam ó ní fi wọn fi hàn wọn so ó rí i pé ní àwọn àlùmọ̀ tòun àwọn alákọ̀ọ́dógún àlùmọ̀ ànábì kejì síwájú lọ. kọ́lọ̀ fi wá súnà àlùmọ̀ dáadáa náà ẹ̀kọ́ tí bí yẹn ni pé nàbí sallallahu alayhi wa sallam níparí àdìsí yẹn ó ní àwọn seventy thousand kan ẹ báwo la ń pè ní yorùbá ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin àbí seventy thousand ó wà nínú àwọn àlùmọ̀ láì ṣòṣòro ṣẹ́ láì dún gbangba àdájọ́ tí wọ́n bá ti dìde nu sàárè wọn báyìí àmàláyíkà láàánú wọn lọ pàdé wọn wọn máa pọ́n wọn lé wọn máa mọ́lẹ́ àbá wọn ó sì máa sìn wọn lọ sílẹ̀ àlìjẹ́nà direct ni Allahu akbar ọlọ́lá lélẹ́yìí ẹ ọlọ́wọ́n bá wò ó lè sàwọn náà bẹ́ẹ̀ lákùn náà sínú ọlọ́wọ́n bá wòlò wa máa bó ṣe tọ́ wa sọ́nà iṣẹ́ tá a ṣe ìwà tá a máa wù táfi wà nù wọn dákúmọ́sà ṣeré ẹ̀ fún ọlọ́run ọba. tí a níbi wá ròyìn àwọn seventy thousand yìí pé kí ni ìwà tí wọ́n wù kí lẹ́sìn kí wọ́n sìn kí wọ́n fi ríru pò yìí so nínú àwọn nǹkan táwọn ìfìròyìn wọn náà ni pé ní àwọn wọn nìyí tó pé ní wọn ò ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ọba wọn yé wọn yé pọ̀fọ̀ wọn yé sì wá kẹ́nìkan pọ̀fọ̀ fún wa so wọn yé lọ bá àwọn babaláwo àbí adáǹsẹ̀ kan ibi kò sí nǹkan kan fáwọn bí kò sí pé ní gbogbo àlámọ̀rí wọn yẹn yẹn pátápátá wọn gbélé ọwọ́ ọlọ́run ọba ní subhanahu wa ta'ala wa ala rabbihim yatawakkalun so ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ abẹ́jẹ́ fi mú àdìsí wa náà nìyẹn. ipe ká máa kama ìgbáralé ọlọ́run àwọn gbogbo alámàrí wa kọ́nà kó so ìmánì fún wa débẹ̀ ọlọ́run ọba so ọ̀kan náà àwọn sàábẹ́ tó gbajúmọ̀ tó kọ́lẹ̀ gbajúmọ̀ ibn Muhsan ọba dìde pé ilé ìjíṣẹ́ lọ́wọ́ dákun máa ń bẹ lọ́wọ́ kí n wà nù wọn àmì ìbáni ọ̀dà oṣù wọn náà nìyẹn akbar òun ṣe yìí náà àti wọn so sabaqaka biha Ukasha Ukasha ti gbawájú rẹ̀ tó àbí kí wọ́n múra àwọn ròyìn tá ròyìn fún yíyan bí yóò ṣe déédéé ìwọ náà lè wà nù àmọ́ pẹ̀lú kí wọ́n ṣiṣẹ́ lóko kọ́ ṣe àwọn ròyìn yẹn àmọ́ kí Ukasha automatic ni àtàkì fún tíkẹ́ẹ̀tì tiẹ̀ àwọn gbogbo àyókù náà kẹlẹ́ pé ní wọ́n dì náà yẹn wa nígbà wọn kẹlẹ́ sọ àwọn ìròyìn wọn fún wa kálukú náà ká bá ń gbìyànjú àwọn náà wà nù wọn kọ́ eléyìí ni ibi tí a ti dé dúró nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ sẹ́yìn tí ọlọ́sìn ní kí a gbọ́ àwọn àlàyé rẹ̀ wọ́n bá kọ́lọ̀kọ́lọ̀ kó jẹ́ kí àlàyé náà kó wúlò fún wa nígbèsè ayé wa kọ́lọ̀ fi tàmálẹ̀ sí inú ọkàn wa kagbalalẹ̀ ọlọ́wọ́n ọba bó ṣe kagbalalẹ̀ ọlọ́wọ́n ọba sàn rẹ̀ eléyìí ni fún ẹ̀kọ́ tí a so lẹ́nìí abẹ́rẹ́ báàbù mi èyí ń àkójọpọ̀ ọ̀rọ̀ mi kí àfa kí wọ́n fún ní àkọlé báyìí pé ní báàbù al-khawf min ash-shirk báàbù al-khawf min ash-shirk sọ wá tá a ní kí àlọ́ òun kó àti rí bá ẹlọ́wọ́ fíris ó dà kó náà ní báàbù ẹlẹ́kejì náà ni báàbù al nínú ṣírì báwo eléyìí òun ó sọ fún wa ìpayà àti ìbẹ̀rù tọ́jú kọ́ máa wà fún wa nípa pé ká má kó sínú ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ìpayà àti ìwárìrì ìbẹ̀rù tọ́jú kọ́ máa wà fún gbogbo mùsùlùmí òdodo. lórí pé ní kí òun ọmọ kó sínú ìwà ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala tábà ń pè ẹbọ pẹ̀lú ọlọ́run ọba níta ń pè bẹ́ẹ̀ náà ni ìpa nǹkan pọ̀ mọ́ bó ti wù nǹkan náà kéré tó ọba subhanahu wa ta'ala òun náà ṣíríkù iná ni ìdàkejì tawhid ṣíríkù yìí náà ni máa ń ba tawhid jẹ́ gbogbo ènìyàn kí ọba ti lè pa nǹkan pọ̀ mọ́lọ́wọ́ ọba bó ti wù kékeré ma tawhid rẹ̀ ó ti bàjẹ́ àbí kí ó sì bẹ̀rẹ̀ sí ní láàyè kìkìrì pé ní àwọn ṣíríkù iná wọn wà ní ipò kan náà wọn wà ní kátígórì kan náà ó wà ní àwọn ọ̀nà ó wà ní ṣíríkù ìjọ pé kí èèyàn bá fi lè ṣe é báyìí ẹsẹ̀kẹsẹ̀ ní nìkan kí ń gẹ́ tàwíìdì àti ìmọ̀ nìkì bàjẹ́ ó dìgbà tó bá padà tó bá realize yóò wá tún ìmánì yékun rí níwọ̀n ẹ̀ pẹ̀lú kó sọ pé kálímọ̀tì ṣàhádà padà kó sì tún wá máa fàkíyèsí ìwà rẹ̀ àti ọ̀rọ̀ sísọ ẹ̀ kí èkó fi ní kó sínú irú ṣíríkù bẹ́ẹ̀ mọ́ ọ wà ní àwọn ṣíríkù yìí èyí tó kọjá yẹn bá ṣe bí òkè ẹ̀ bá tawhid gẹ́lẹ́ kan náà àmọ́ ó ti kó àìsàn tó lágbára àti ọ̀lẹ ó ti kó bá ímánì tọ́pẹ́ láìpẹ́ láì jìnnà kí ọba jáfẹ́ra ímánì yẹn máa bàjẹ́ láìpẹ́ so wọlé yìí ni bóyá àwọn afọ́ sàlàyé fún wa ní abẹ́ báàbù kí afẹ́ yìí àǹbẹ̀lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọba aláàánú gbogbo kí ń jẹ́ ṣíríkù àti títóbi rẹ̀ ni àti kékeré ni àti yìí tọ́pamọ́ ni àti yìí tí ọ̀hàn ni kọ́ńdà nǹkan là wá kó ń bí ọlọ́run ọba àlédára wa sọ àlédára wa gbàálẹ̀ àti pẹ̀lú àánú rẹ ọlọ́run àti agbára rẹ tẹ́kọ̀ọ́sá sànú wa kọ́ là wá kó nu ṣírì. ìmọ̀ ẹgbọ́ ẹ̀kọ́ irú ẹ̀kọ́ báyìí àti ìmọ̀ ẹ̀kọ́ nípa Islam nípa tawhid nípa ọlọ́run ọba òun náà ni wọ́n sábàbí fún wa kí a fi rí àánú ọlọ́run ọba kí èsì làwọn kò nínú ṣíríkì náà kí èsì ní gbogbo àwọn ìwà tí ò ṣe déédéé nínú Islam tí wọ́n kọ̀ fún wa àmọ́ gbogbo ọmọnìyàn tó ń pẹ̀lẹ́ mùsùlùmí tó bá ti jìnnà sí ìjókòó ẹ̀kọ́ nínú Islam tó jìnnà sí ìjókòó à ń gbọ́ wá sí à ń gbọ́rọ̀ ọlọ́run ọba ní ti tòótọ́ lè tó wúlò ní o èyí ni ó súnmọ́ púpọ̀ kí islam ó bàjẹ́ máa la kí imani ó bàjẹ́ máa la kí ó sì ní mà kí ò ní mà pé imani ti bàjẹ́ pàpà jùlọ tawhid ntọ́kàn tọ́jú nǹkan bẹ̀rù púpọ̀ jù nípa tawhid àbí kí tawhid ó bàjẹ́ òun ni pé ní ẹni tó bá pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń rò pé ní mùsùlùmí lòun àwọn wá pàdé ọlọ́run pẹ̀lú pé ní imani ẹ ti bàjẹ́ tawhid ẹ ti bàjẹ́ gbàtọ́ wá dọ́dọ̀ ọlọ́run ló tó ń mà kọ́lọ̀kọ́lọ̀ àwọn okùnrin olè so mímọ̀ tó wá mọ̀ yẹn kò sí àwáwí kan kí ọ̀wá wíwájú ọlọ́run tó wà lè gbálẹ̀ mọ́ ìtumọ̀ ni pé ní ìmọ̀ ní kò lè gbà yẹn lẹ́yìn wájú ọlọ́run nípa àti ṣe ṣíríkù bìlá so àṣíríkù bìlá ọ wà nǹkan táwọn afáàn sọ pé ní mímọ̀ la yu'zaru li muslimu bi jahlihi ó wà náà kan kí a lè gba ẹsikúùsì èyíkéyìí mùsùlùmí wọlé kó pé ní ààyìn ni mo fi mo fi kọ̀míìtì ṣíríkù yìí kò yìí ti ń jẹ́ bẹ́ẹ̀ torí pé ìtumọ̀ pọ̀ ń jẹ́ mùsùlùmí nìyẹn ìtumọ̀ pé èèyàn ń jẹ́ mùsùlùmí mákìní èèyàn ń jẹ́ mùsùlùmí kó àkókò òní yìí náà lọ wẹ̀ sínú Islam nínú àwọn akọ́jọ́ tí láṣẹ ẹ̀kọ́ ọmọdé ni pé ní ìmọ̀lẹ́ ọ̀nà kan ṣoṣo rasulullah tọba lọ sọ pé la ilaha illallah muhammadu rasulillah ọwọ́ lọ́wọ́ mọ̀túmẹ̀ ọwọ́ lọ́wọ́ mọ̀ ni ó sì nǹkan mí ìkókè ba la ilaha jẹ́ ọwọ́ lọ́wọ́ mọ̀ sọ̀rọ̀ pé eléyìí ni so àkọ̀mọ́tọ́ wá sí láyé nìyẹn torí di eléyìí ẹ̀kọ́ nípa báàbù yìí ó ṣe pàtàkì púpọ̀ kọ́ńdà kó sàlékún àgbóyè ẹ̀fún ọlọ́wọ́n wa kó sàlékún ìmánì àti agbára táàfì jìnnà sí gbogbo jíjẹ́ ṣírì àti kékeré àti títóbi àti ìtọ́ àti ìtọ́ pamọ́ kọ́lọ̀ kó sílẹ̀ fún ọlọ́run bá. náà gẹ́gẹ́ bí ìṣesí àwọn àlùfáà wa tí wọ́n kó kíra yìí jọ àwọn náà ni sheikh wa muhammad ibn abdul wahab alayhi rahmatullah gẹ́gẹ́ bí ìṣesí wọn tí a ti sàlàyé fún wa síwájú òní pé ní kí wọ́n bá ti bẹ̀rẹ̀ báàbù ọ̀tún báyìí ẹnì kí wọ́n kàn ń sẹ́ńkì wọn ni pé ní wọ́n wà táìtù tí wọ́n fún báàbù yẹn lẹ́yìn ẹ̀ báyìí aya alukur'an lè mọ̀rí tí wọ́n máa wá aya alukur'an àti hadith aya alukur'an àti hadith ó kéré kẹ́ tó ríra ayé àfa láàrin ọ̀rọ̀ kí wọ́n bá wá parí gbogbo báàbù yẹn dé wọ́n wá sọmaláìsì fún wa kí ni àwọn ẹ̀kọ́ tá a rí fàyọ tá a mú jáde ní abẹ́ báàbù yẹn àwọn ọmọ kéwọn ni wọ́n wá lẹ́yìn kí wọ́n nínú àwọn ọmọ kéwú tọ́jú pé ọmọ bíbí ni wọ́n wà ń bẹ̀ àbọ̀ ọmọ wọn wà ń bẹ̀ nínú àwọn ọmọ kéwú àwọn ni a tún ṣàlàyé àkọsílẹ̀ àfáà náà kí àfihàn rí àwọn àlàyé lórí ẹ̀ kí ó ń tóbi báyìí nínú ẹ̀ náà ni táǹkà yìí Fatihul Majid àwọn mìíràn tún wà tí wọ́n fi ṣe àlàyé kìtàbù tàwíìdì ti àwọn àfáà wáyé náà so torí di eléyìí lẹ́yìn àdírẹ́sì tí wọ́n mẹ́ńsàn fún wa níbi báàbù yìí tàbí báàbù lè khawf min ash-shirk so ojú ọ̀nà yìí kí ó sọ fún wa nípa ìpayà àti àti ẹ̀rù kí ń bẹ nípa pé ká máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àyà Kùránì náà ní gẹ́gẹ́ bí sísí wọn wa qawlullahi azza wa jalla a'udhu billahi minash shaitani rajim inna Allaha. لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء هذه آية من سورة النساء آية 48 نواجهكما أتوقعها آية 116 من سورة النساء يباكنا. آه ìtumọ̀ àyà ni pé ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa pé ní dájúdájú ọlọ́run ọba allah la yaghfir an yushraka bi kò ní foríjì kí ẹnìkan ó ṣe bọ pẹ̀lú ẹ̀ ọlọ́run ò ní foríjì gbogbo ẹni yóò tó bá ṣe bọ pẹ̀lú òun ọlọ́run ọba tó pa nǹkan kan pẹ̀lú pẹ̀lú òun ọlọ́run ọba wa yaghfiru ma duna dhalika liman yasha àmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ ní ìkí ẹrú lẹ́ṣẹ̀ tí ọba tó pé ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ní òun lè forí jìn yín fún ẹni tó bá wù ú ẹni tó bá wù òun ọlọ́run ọba òun lè ṣe àforíjì fún ẹni tó bá sì wù òun ọlọ́run ọba òun lè ní kọ́ lọ jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn nínú náà tó bá jẹ́ ìyá ń déédéé ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ nì wọ́n wà mú jáde yóò padà wà lọ́wọ́ ọlọ́run ò forí tí ọba ti ṣe ẹbọ ní ọ̀rọ̀ rẹ̀ nìyẹn tí ọba ti ṣe ó náà ni mọ́dúnà zálíkà sòtọ́ bàwọn bá forí kì í yọ lọ sáfù ẹ̀ṣẹ̀ ba bá ṣẹ̀ ìyá rẹ̀ nínú náà àmọ́ tó bá ṣẹ̀ bá forí kì í ọlọ́run ọba ọlọ́run ìyá fi ẹ̀ kò jẹ́ ẹnìmọ̀ tí ń jẹ́ iná ọlọ́run kò fi wá sínú àtọ́lọ́run ọ̀yá fi kọ́mọ kò fi rí kì í wọn ọlọ́run ọba. àyà yìí tábàlónú sí dáadáa á rí i pé ó ṣe déédéé pẹ̀lú báàbù tí àfa mú wá. ọ̀nà wọn ló wà sí déédéé tọ́ba jẹ́ sí pé ní ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti ṣe ìlérí fún wa láti ní àlùkùránì báyìí òun ò ní fẹ́ o òun ò ní yá bí ẹni tọ́ba pa nǹkan mi pàmò wọn ọlọ́run o ṣàfihàn bẹ̀rù ni òun là á káyè ọ gbọdọ̀ bẹ̀rù pé hẹ́ẹ́ ní tó tó báyìí gbogbo gbèsè ayé mi kí n kọ́kọ́ lò kí n fi mọ nǹkan náà kí n sì sí so ìkí àyè ìbí ṣe déédéé báàbù kí àfa mú wá ni gbogbo nǹkan bí ìjọba ti tó pé àṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba so ó sì wà lábẹ́ àfẹ̀mísí àforíjì ọlọ́run ọba fẹ̀ni ọba wò so àyà yìí bákan náà kí ó má jẹ́ nkí ó gbo ẹnìkọ̀ọ̀kan wa láyà níbi àti má wọ́ọ̀rì àti má kù ńlá pẹ̀lú kó máa ṣẹ̀ṣẹ̀ kó máa sọ pé ní ah bàtí bàtí ṣẹbọ wú ṣẹbọ. ọlọ́run òbòrí yìí wá àà tòkọ́lọ̀ ìtọ́lọ̀ tó fi parí ẹ̀ náà ó fi jẹ́ nǹkan àbẹ̀rù náà kó bímọ ìyẹ ṣáà ọlọ́sẹ́ni tó bá wù ní òun òfin yẹ jù sí wọ́n ti wá wà assurance kì í ní assurance ọlọ́run ti kọ orúkọ yẹn sínú Quran abánabi kì í sọ orúkọ yẹn nù hadith pé ní ọwọ́ á ẹ máa kò sí jẹ́ sèmọ́ kí kí kí kí kí fi bí bí àwọn sàbẹ̀ kí wọ́n lọ sí ogun Badiri àtàwọn míì àjẹrù Usman ibn Affan Abubakar Siddiq Umar ibn Khattab so kìtórí iṣẹ́ tí wọ́n ti ṣe àti òdodo ìgbàgbọ́ wọn àti bí wọ́n ṣe dúró kí anabi sallallahu alayhi wa sallam wọ́n bá ti fún garanti pé ní gbogbo tó kù fẹ́ ṣe ìní fi bí yín mọ́ Allahu akbar so àmì lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́ sànú àwa náà kò sọ ní ọmọlẹ́yìn wọn tòótọ́ àwọn afá alálàyé nínú tírà Fathul Majid yìí wọ́n á bẹ̀rẹ̀ àlàyé fún wa lórí ẹ̀ wọ́n sọ pé ní qala Ibn Kathir أخبر تعالى أنه لا يغفر أن يشرك به أي لا يغفر لعبد لقيه وهو مشرك ومر ولا تدعو تفسير لالني kíra tafsir kíra àlàyé quran kí alufáwa àgbáhùn alimami ibn kasir aleyhi rahmatullah wọ́n ní ìtumọ̀ gbólóhùn tọ́lọ̀ ń sọ pé ní láàyè gìfìrì àrùn yìí ṣẹlẹ̀ tàbí òun náà ni pé ní láàyè gìfìrì lè abdin aláwọ̀ ní fẹ́rí kò ní forí jì ẹrú kan làkìyàwó tó bá ọba wọ̀ wọ̀ mọ́ṣirì tó ìjẹ́ pé ó pàdé ẹ̀ pẹ̀lú pé olùsẹ́bọ ni. ọ̀pàdé ọlọ́run pẹ̀lú pé ní olùpa nǹkan àmì ìpọ̀mọ́lọ̀ ni sọ ẹ́ rí i pé olùpa nǹkan torí kí délẹ̀ kòkò ni pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa a bá ń sọ̀rọ̀ ṣíríkù tá ń sọ̀rọ̀ ẹbọ tá a bá ń ní ẹni kí ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run kí gbogbo ìgbàgbọ́ wọn àti àgbọ́yé wọn yóò máa lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bọ ọgi àwọn tí wọ́n ń bọ pẹ̀ àwọn tí wọ́n ń bọ Ọ̀ṣun Òṣogbo àbáwọn tí wọ́n ń bọ òkè Olúmọ àbáwọn tí wọ́n ń bọ òkè Ìbàdàn bígbà tí àwọn nìkan náà ni à ń pè ní ẹlẹ́bọ àmọ́ ìtumọ̀ ẹlẹ́bọ yìí ó jinlẹ̀ jù bá ń lọ. gbogbo ẹni yóò fi pa nǹkan kan pọ̀ mọ́lọ́run ọba bó ti wù kí nǹkan náà ma tó àbọ̀ ẹ̀kọ́ ní òòka ọwọ́ òòka tó ń kì bọ́wọ́ òòka ó kì í bọ́wọ́ ọwọ́ àgbà pé òòka yìí ní nǹkan kí n sínú gbèsè ayé ẹ ìwọ àtẹni kí ń bọ òkè ìbàdàn kò sí yàtọ̀ ìwọ àtẹni kí ń bọ Ọ̀ṣun Òṣogbo tí ń gbé ọjẹ tí ń fi àdá bẹ́ ajá tí ń gbé àwọn tí ń bọ ọ̀ṣun òṣogbo ọ̀pọ̀lọpọ̀ wọn gbà pé ní ọ̀ṣun odò yẹn ó ní nǹkan kí n ṣe ń gbèsè ayé àwọn náà ni wọn náà wà pé òkà yìí ó ní nǹkan kí n ṣe ń gbèsè ayé ẹ so the result is the same thing torí délé yìí ẹ jẹ́ ká sọ́ra gidi gan ká wádìí gbogbo ohun tí ń jẹ́ ṣíríkù yìí àtà àtẹ̀yìn òfin kan kọ́lé kó owó nǹkan kan fún ọ rúgúdú yálà ọ̀dọ̀ àwọn àlùfáà tí wọ́n ń pè ní àlùfáà àwọn ń jálàbí iná lọ́lọ́ tí wọ́n ti fún wọn ní nǹkan náà ni àbọ̀dọ̀ àwọn aláwo paraku iná lọ́lọ́ wọ́n wá wí nǹkan kan wọ́n wí òwú pẹ̀lú ọwọ́ àbí òwú pẹ̀lú kóòmù tá a fi ń yarí àbí wọ́n wí òwú pẹ̀lú kí wọ́n pe èyí kékeré kan ìwo ìwo àbí àwọn tí wọ́n ń pera wọn ní àlùfáà àwọn jálàbí iná lọ́lọ́ bá tí wọ́n á wé nǹkan kan tó ọmọ jẹ́ wọ́n wé sínú ẹ̀ wọ́n wé lówùú wọ́n náà sọ ti fi kọ́lé tọ́wọ́ ti fi kọ́ múlé rẹ̀ tó sì kì í ná wọ́kàn balẹ̀ ẹ̀yin ọba sì bẹ́ẹ̀ òun náà ti di déédéé pẹ̀lú àwọn tí ń bọ Ọ̀ṣun Òṣogbo àti òkè Ìbàdàn òkè Olúmọ kò sí yàtọ̀ láàrin wọn kọ́dà kí ẹni tó fi nǹkan kọ́lé àti tó fi kú sọ ní bọ́wọ́ ni kọ́ ọmọ wa kírun ní ojoojúmọ́ mọ́sálásí kọ́ ọmọ sùn mọ́sálásí àmọ́gà kú sọ ní lọ́wọ́ ẹ̀ pààlì lọ́wọ́ rẹ̀ yìí tẹ́bá ní ọyọ́ ni ah ẹmẹ́jì yọ ah èlé yọ ah ọmọkùnrin yẹn lásán ìsì ń kírun mọ́sálásí ẹlẹ́bọ̀ lòun náà so àmọ́ bẹ́lá yẹlé yìí síwájú lẹ́kùnrin rẹ̀ insha Allah mo kàn fẹ́lẹ́ ìfi àkíyèsí gbogbo àjẹ́ máa ń gbó wa ni kí kálukú kíyèsára kábẹ́rù gẹ́gẹ́ bí àáfàá yìí sọ fún wa pé ní kábẹ́rù kúrò níbi ìpa mọ́lọ́wọ́n bó ti wù kó kéré mọ́ yìí ọlọ́kọ́ làwọn kò ń bẹ̀ àfáàní wọ̀nyẹ́ kìfìrù màdún náà záàlì kàlímà ìyẹ̀ṣá ọlọ́run àforí jìn ẹni tó bá wù ú tó bá sin nǹkan míì tí ó bá tó tí ó bá tó ẹbọ ṣíṣe àì mí náà zunub nínú ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run àforí jìn lèmọ́ ìyẹ̀ṣá ẹni ó bá fẹ́ mí ní nínú àwọn ẹrú rẹ̀ tó wọ́n ti pe àkíyèsí wa pé àsìkò ti òtítọ́ tọ̀nà bàtà wí náà lọ́kọ́ fà bárkà sí fún wa sọ́kọ́ lọ́kọ́ lè dá fún wa kíjòkó náà ọmọ lọ dédé sọ́kọ́ ọmọ jáde di wa burú tí ọmọ di wa lọ́wọ́ lórí ẹ̀ torí ẹ̀kọ́ pọ̀ wájú wa nínú tíra náà tó ìṣe pàtàkì fún wa kí ọyẹ ká mà kún èyí tí a ti mà àmbẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́mọ kọ́sàlékún àgbọ́yé fún ọlọ́wọ́ bá kọ́sàlékún yímánì rẹ̀ fún wa kọ́sàlékún kíkẹ́lé súnà kí Muhammad sallallahu alaihi wa sallam fún wa هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والحمد لله رب العالمين السلام ورحمة الله وبركاته نعم نعم نعم, نعم.

wọ́n dà pé ìpèpè sí tawhid ìpèpè sí islam tòótọ́ so ó ti káàkiri níjọ́jọ́ pé ní pátó ó lè yẹn nìkan tí ó sọ pé ní òun ọ̀mọ̀ ni àbó òun ọ̀gbọ́n ni so ó lè jẹ́ pé ní ó lè nira díẹ̀ so a lè dínà pé a kò lè sí àmọ́ mùsùlùmí tọrọ fúnra mùsùlùmí tí wọ́n wá mú kí wọ́n bìrì ṣe ṣíríkù pẹ̀lú ọlọ́run ṣíríkù yàtọ̀ ṣíríkù bá ní ìpè pàkàkà pẹ̀lú ọlọ́run bàbá ni gẹ́gẹ́ bá a ṣe gbọ́ tọ́lọ̀ wọn wá wí mí náà ọlọ́run wọn ní foríkì kọ́lọ́n kọ́ sàmọ́ wa ni so náà ìpè ní àwọn àfọ àwọn yẹn tí wọ́n ń sọ wọ́n nù yẹn so aburú tí wọ́n ń ṣe kìí ṣe kékeré tẹ́bẹ̀ sọ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ lè mọ́mọ́ sọ́kọ́ ní àáfà àtọ́gbọ́júmọ̀ náà nìyẹn àáfà náà ní sì ń gbé ẹbọ fún un oníyàn ìpínpọ̀ lọ sí nǹkan báyìí lọ sí nǹkan báyìí lọ gbé sí báyìí lọ gbé sí báyìí àáfà ló ní á ṣe yóò sì lọ ṣe. tọ́ títí tó ń sẹ́yìn tó bá déwájú ọlọ́run ọba ìdájọ́ ọlọ́run ọ̀dà ni pé ní kọ́ máa tẹ̀ láǹfààní lọ́bi ni ọ̀rọ̀ náà fi léwu púpọ̀ ó léwu àmì ẹ̀sẹ̀ mi jọ pé ẹ̀sẹ̀ mi bá tí ò bá ti tó ṣírìkù yìí ọlọ́run lè àìmọ̀ ó lè fi yáàfin wọn tí a kò mọ ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ṣíríkù yìí ọlọ́run wo òun kékeré rárá àmọ́ pàlàgbálẹ̀ yìí lẹ́kọ̀ọ́ rẹ́rẹ́ bí ọ̀rọ̀ náà ṣe lágbára tó àti bó ṣe wá lọ àwọn hadith kékeré òun mú kékeré so àmọ́ èyí táwa táwa mọ̀ náà láwì so ìjọba ti bọ́ sálì kí á nù wọn tó ó kù sọ́wọ́ ọlọ́run ọba yóò ṣe wọn ẹjọ́ bá wà láyé nu wọn náà ló fi gé ọ̀ràn yàn fáwọn tó bá ní kọ́bọ̀ mórí tó bá yé díẹ̀ ká má dákẹ́ so ká máa wí àwọn ará máa jẹ́ àwíjàre ọlọ́run ọba lórí wọn tó fi lè gbọ́ sídìlẹ̀ kan pé dá ọmọ kan mọ̀ jẹ́ sọ pé báyìí báyìí ọmọ dà ó ti parí ìgbọ́ òsì mọ́ nìyẹn ìgbọ́ òsì mọ́ ọwọ́ pé ní àwọn bá àwọn tí wọ́n ju ọ lọ àwọn àti wọ́n ju ọ lọ gbé no wọ́n sá ti gbọ́ náà ṣíkì náà so káwọn ọmọ dààmú lọ títí pé ní wọ́n tẹ̀lé ní táwọn àbí wọn tẹ̀lé káwọn kan fi jẹ́ àwíjàre ọlọ́run lórílẹ̀ ni àwọn àmẹ́bí ọlọ́run náà gbogbo sọ́jà wọn gbọ́n kò dúró àná lọ́wọ́ ẹ̀ di aláya kó lè lè nẹ́ẹ̀sì alọ́lọ́hìn ó jẹ̀tẹ̀ kọ́ mọ́ bá a ṣe àwíjàre fún ẹ̀dá ẹ̀dẹ́ nìkan lórí ọlọ́run wọn lè jáde kí á náà àwọn òjíṣẹ́ náà nìyẹn so ìwọ̀nba tá a bá mọ̀ yìí ẹ̀jẹ̀ fún àwọn ìyànjú tá a kí ká ń lọ ilé ká lọ sálẹ̀ bó ṣe mọ́sálásí fún àgbógbó nǹkan méjì náà mẹ́ka wíjọ ni ẹ mẹ́rin mọ́ lójú gbé jẹ́ wá alẹ́ yẹn tó wọ́n lẹ́jìlẹ̀ haúsá alẹ́ jáde tí kìí náà ojú wíjẹ́ alhamdulilayi so ká má tinu ká sì má ìfámọ́ má tìjú wí so pẹ̀lú àwọn ọlọ́wọ́n bá tó bá ní ó sọ̀rọ̀ fi mọ̀nà so àti pé alhamdulilayi ní sọ̀rọ̀ náà sì ní àwọn gbẹ̀jú lọ gidi gan àwọn gbẹ̀jú lọ so àfẹ́jẹ́ kí má sọ di kunkun àbúrú tó wà ń bẹ̀ náà ni pé ní àwọn àfa aláburú yẹn so gbogbo iṣẹ́ táwọn àfa súnà bá ń ṣe tí wọ́n ń pè wọ́n tó ń dànù létí àwọn tí máa ń tẹ̀lé wọn àmọ́ sẹ́wọ́n sáà ti gbọ́ so wọn ò gbóhùn sí ń bẹ̀ mọ́ wọn ò gbóhùn sí ń bẹ̀ mọ́ so kọ́dà ní jẹ̀ẹ̀ta kó bóyá àgbòsí wọn ṣe ìpàdé kan jẹ̀ẹ̀ta nílọrin náà tó pé lórí irú òkan báyìí náà ni láti gbogbo káàkiri gbogbo nàìjíríà àti gbogbo àfa wọn pàdé lọrin kí kíkọ àfa àlùsùnà so ìgbà tó ní àwọn ìdíwọ́ gan àwọn náà àbá lọ àmọ́ alhamdulillah òwò àtọ́lọ náà à ń fọ́lù wọn kí á sí so gbogbo àwọn sẹ́bà ń lọ náà tó pé ní kí ẹnìkan tó sọ pé wọn gbọ́ pé báyìí ni nísìnyí báyìí yóò wà hard àti gbogbo àwọn bàbá yẹn náà àti gbogbo ẹyin gbogbo ẹyin kọ̀ọ̀kan yóò mọ̀ ní kí gbọ́ wọn ike ah, báyìí báyìí báyìí o báyìí báyìí kó o bá jẹ ti gbẹ́yọ̀ kan kẹrù pé ní ọ̀sẹ̀ ah, pé ní ayé pé ní àwọn táwọn ń yìí ayé kákínbá wádìí omi ìbá kákínbá wádìí omi ìjọba ìbá fẹ́ fífi mọ̀nà so bó ṣe dín nìyẹn kọ́ mi máa kọ́ sàn lókun mọ̀nà fún ọlọ́run alhamdulillah so àdìgbò fọlọ́run ọba ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانظرنا على القوم الكافرين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنا سبحان ربك بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين